بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله واصحابه ومن سار على سلوكه الى يوم الدين قد تكونوا ayé ọba tó ní ẹ̀rù gbogbo ọ̀fẹ́ tìwọ́ ọlọ́wọ́ bá ní gbogbo ẹ̀yìn tìwọ́ ọlọ́wọ́ bá ní lórí gbogbo èyí tó ṣe fún wa lóore lórí gbogbo ìdẹ̀kùn tó ṣe fún wa nídẹ̀kùn àdé tó ṣe fojú rí nínú ìdẹ̀kùn wọn ọlọ́run pàdúpẹ́ rẹ̀ àdé tàà lè fojú rí nínú ìdẹ̀kùn wọn ọlọ́run pàdúpẹ́ rẹ̀ àbẹ̀wò ọlọ́run tó ń tẹ̀lé ọ̀sẹ̀ ìgbà ọkọ̀ wa lọ́wọ́ wa ọ̀sẹ̀ ìgbà ẹ̀yìn wa lọ́wọ́ wa ìkẹ́ ọlọ́run àti ọlá rẹ̀ oníṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam gbogbo àwọn ará alẹ́ ànábì àwọn sàhábà ànábì àti gbogbo mùsùlùmí ní tọ̀ ìlànà oníṣẹ́ ọlọ́run àti ìlànà ànábì rẹ̀ sallallahu alaihi wasallam kọ́nà kó bá yọ ní gbogbo wọn wọ́n lá ilaha illallah lánàá la bẹ̀rẹ̀ Suratu Ali Imran àlàyé ti lọ níwọ̀nba ibi tí àyíká wa máa lórí ayé àmẹ́rin tí a ṣàlàyé lánàá pẹ̀lú ọgbọ́n náà wọ́n á tẹ̀síwájú lẹ́nu pẹ̀lú ayé àlẹ́ ìta rẹ̀ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن wọ́n establish wípé ní àwọn ọkọ̀ òun alhayu nínú àwọn ọkọ̀ òun alhayu alhayu ọba tó dájú tó náà tó wá ń gbogbo nǹkan dúró kọ̀yùmí ọlọ́run ìdádúró ọlọ́run ọba tí ò sí ìkẹ́kẹ́ tó farajì olóbi já sí pé kò sí ìkẹ́kẹ́ tọ́nà bá dá láyé tó lè pamọ́ náà lọ́wọ́ kò sí nǹkan kan tọ́lọ̀ ń dáláyé tó lè fara pọ́pọ́pọ́ lọ́wọ́ kò sí nǹkan kan tọ́lọ̀ ń dáláyé tó lè sókùnkùn sọ́lọ́wọ́ títẹ́ kọ̀yùmíyà lọ́wọ́ títẹ́ gígúó ìdájú ọlọ́wọ́ bá àti bẹ̀rẹ̀ alámọ̀rí wọn àtàárín rẹ̀ àti parí rẹ̀ tàlẹ̀ntó kọ́ ọlọ́wọ̀ba tàlẹ̀ntó mọ̀ sí ọlọ́wọ̀ba ni sòkò wá ṣe é ṣe kíkẹ́ mọ́ sẹ̀mí lábẹ́ sọ́mọ̀ àbí lábẹ́ ilẹ̀ kó mọ̀ hàn sọ́lọ́run káwá nígbà tó bá ṣẹlẹ̀ tán ló sì ń ọlọ́run pé yóò عليه شيء في الأرض ولا في السماء ọmọ ẹ̀dá èèyàn la lè tọ́jú nǹkan sí lọ́dọ̀ kó lọ pamá kó sì mọ́mọ́ tó fi nǹkan sí má títí wá nìyẹn sí ìdàgbọ́sẹ̀ tó gbà tí ó pamá tó tọ́jú rẹ̀ kọ́tọ̀ ṣẹlẹ̀ sí ó ṣe mistake níbi tó tọ́jú rẹ̀ sí yóò bá wà sí pẹ̀lú ìlú náà àbí kó mọ́ ṣe mistake àmọ́ ọ̀gọ́gọ́ ni tó fi nǹkan nù sí kó mọ̀ rántí rẹ̀ mọ́ tọrọ àlẹ́yìn mẹ́sìá ìgbàgbéra wọn ló sọnù yẹn gbogbo eléyìí characteristics àwọn ọmọ ẹ̀dá yẹn ṣùgbọ́n Allah subhanahu wa ta'ala la yakhfa alayhi shay'un fil ardi wa la fis ní mùsùlùmí òdodo gbọdọ̀ mọ̀ wípé kò sí gbogbo tóun ṣe láyé tóun sí lọ́wọ́

سواء منكم من أصاب به سواء منكم من أصاب القول ومن جهر به ومن هو مستخر بالليل وسالم بالنهار له معقبات من بين يديه يحفظونه من أمر الله وسورة الرعد ọlọ́run sàlàyé bí o ti bí fún wa ìfara rẹ̀ pamọ́ ọlọ́run fara rẹ̀ pamọ́ ká dàmà níbi tó yẹ wá lè gbìmọ̀ nípa àlámà yìí ó ṣàlàyé ara rẹ̀ fún wa ìdémi ọlọ́run tí ó ṣe rèé gbogbo tó ṣe rèé o ní gbogbo tó pamọ́ pátá ṣàhádà ni jọ tó ni ọlọ́run sọ wípé ló kò sí níwájú الغيب عند الله شهادة أي الغيب عند الله كشهادة أو الغيب عند الله شهادة بعلمه àti kọ̀kọ̀ àti dangawajú ọlọ́run gbangba ní ìlú méjì ọlọ́run bá ń sọ̀rọ̀ ó fẹ́ bálàkáyé wa sọ̀rọ̀ lọ́dọ̀ tí ní mo fi àwọn ọmọ kan ìmọ̀tí pamọ́ fẹ́yìn tẹ́yìn òmò ẹ̀yìn mọ̀jẹ́ kọ̀kọ̀ lọ́dọ̀ ti mi ṣùgbọ́n lọ́dọ̀ ti mi kì ṣe kọ̀kọ̀ kẹ̀bí rú nta ẹ̀ ọba tó tóbi ọba tó ga lù wọn náà sàwa man asaba al-qawla wa man jahara dọ́gba dọ́gba ni déédé ni kò sí yàtọ̀ onímọ̀jẹ ẹ̀kọ́ gbọ́ o etí méjì gbọ́dọ̀ gbọ́dọ̀ yí o ìtọ́jú rẹ̀ sí ọlọ́wọ́ yìí wọ́n máa ń já àrọ̀ mi àbójẹ ìwà gbogbo ìṣẹ́nu ló bá ń pariwo rẹ̀ síta wà máa ń wà mùsàkùnrin bì lẹ́yìn àbí lóòrù gan ló ń dọ́gbọ́n sí nǹkan nì tó òkùnkùn tí ń bẹ́ẹ̀ ní òru kìí jẹ́ káṣírí jẹ́jẹ̀ wọ̀mọ́ ní wa mẹ́tẹ́sùn lè lẹ́yìn gbogbo tí kó wọ́n lè fojú ọ̀sán sí láburú àfòrúṣe gbogbo orin ìdọ̀tí ìrìn ìwọ̀ tí kó wọ́n lè rìn lójú ọ̀sán gẹringẹrí tó bá gbòòrò àjìn ọmọ ẹ̀dá ìyá rẹ̀ wàsáàrí wọn bí nàhàr gbogbo ta tó wá fi ọ̀sán ní fèrèsé ti ṣe gbogbo ẹ̀ bákan lórí lọ́jọ́ wọn náà ọba tó wá rí báyìí níbo wá tó bẹ̀rù a ní sápamọ́ fọ́lọ́run a sì lè fọmọ́lọ́run lọ torí kò ló dá wa هو الذي يصوركم في الأرحام كيف wọn náà ma subhanahu wa ta'ala òun ló ń sọ wárọ̀ wa ó lẹ́yìn bẹ̀tìrí èmi ni mo sọ wárọ̀ ní àtẹ̀sùrù ní jẹ́ ìyàwòrán àtúrọ̀ ní àwòrán fara tẹ̀sùwìrì picture ọ or picturing àtúrọ̀ ògẹ́gẹ́ ní picture ọlọ́ni olóyàwòrán wa tínú kò yá wa bó ti wù wọn lọ́wọ́ huwa alladhi yusawwirukum fil arhami kayfa yasha òun ọlọ́run ló ń yàwòrán yín sínú àpò ẹbí ìyá yín bó ti wù wọn lọ́wọ́ ẹni tọ́nà bá bẹ́ẹ̀ kó jẹ́ ọkùnrin jẹ́ ọkùnrin ẹni tọ́nà bá bẹ́ẹ̀ kó jẹ́ obìnrin òun ló jù obìnrin ẹ̀dá tọ́nà bá fẹ́ dá ní méjì wọ́n jẹ́ méjì tó wù nìyẹn àwọn tọ́nà bá fẹ́ mẹ́ta nínú kò yá wọn jẹ́ kó pupa láwọ̀ àbí tí ọmọ dúdú kámẹ́lì tí ọmọ pupa ló ṣe wù ọlọ́run ti dá ẹ̀yà bó ṣe wù ọlọ́run ló ṣe yàwòrán wa sínú ọkùnrin ya ńgbà tí ti ń bẹ nínú ìyá tó bí wa láti ìdílé ayé ń tàkùn lábẹ́ ó ní ìlọ́kọ́lù àkọsílẹ̀ tọ́lọ́run kọ mọ́ tó yà láwòrán sínú okùn ìyá ọlọ́nìkan náà ló ṣe bó ṣe wù ú bọ́lọ̀ ṣe fi bó ṣe wù ú ṣẹ̀dá wa sínú ìyá wa lọ́kùnrin ni lóbìnrin náà ni tó wù náà ló kọ múníkálùkù láti inú ìyá ṣe ń táwa wà gẹ́gẹ́ bó ti já sí pé ń tàà láàfẹ́ jẹ́ lọ́lọ́wọ́ bá dá fún yàní kìí ṣe wípé ọlọ́run fún wa ní pé mo ti fẹ́ ayé yìí o sọ́kùnrin ló fẹ́ jẹ́ ní àbóbìnrin tí bẹ́kẹ́ jẹ́ méjì ya yín ni àbí mẹ́ta ọlọ́run fún wa ní choice ẹ̀ nǹkan ló ṣe akọ́lẹ̀ tọ́lọ́run wá kọ nígbàtá àti mẹ́ inú ọkùnrin ya na in tó wù náà òun náà ló ṣe kìí ṣe tó ọba fọlápọ̀ọ́lẹ̀ fún wa kìí ṣe tó lọ́nà fún wa adélé ayé ìlàbára wa bẹ́ẹ̀ adélé ayé wa lọ́kùnrin wa lóbìnrin àbàyàn ló jẹ́ tí ẹ bá ń wòye ọ̀rọ̀ ọlọ́ọ̀bá ní Qur'an irú ìjìyà àtẹ̀dún àtàbùkù àtòfò àtìbínú àtẹ̀gún tọ́lọ̀ fi báwọn ọjọ́ kan jà torí ẹ̀ṣẹ̀ kan sí kejì tó sì pa wọn rẹ́ gbogbo àwọn ìwà ẹ̀ṣẹ̀ yìí ló wá sọ́dọ̀ sára ti wà lẹ́yìn generation wa láti rí ọmọ ẹ̀dá láwọn ti advance in technology àwọn advance in science. ọkùnrin mú jẹ́ òkú mékì ń jọ́kùnrin ní mo fẹ́ dúró ní in fact tíyàn bá wo àwọn nǹkan nígbà mi wò ló kẹsà àdákẹ́ nù torí pé ó dàrú mọ́yàn lójú pé ibo ni ìrìnàjò wa kan lọ lórílẹ̀-èdè yìí ẹlẹ́mì lè rí pé ẹ̀ẹ́sì ni wọ́n ṣe ní eastern world wọ́n ṣe european world wọ́n ṣe kí ló wá kọ̀wá pẹ̀lú pé ó bá ṣe ń sàwùjí à ń sọ̀rọ̀ nípa ẹ̀ka kò fún ọlọ́run ọmọ sáájú ìwà jáde kó jóbìnrin kúrò fẹ́ lọ sí sọ́jú tó ń fi dọkùnrin àbójọ́kùnrin fẹ́ sí sọ́jú tó ń fi dọbìnrin kò kan wá ìbá ẹ̀ jáde láti ilé àná fámìlì wa bóòlù sí ayé

àbíkò àbáṣẹ àbọ́lá àbí agbára ọba yìí alladhi khalaqaka fasawwaka fa'adalak ó dá ọ ó sì ẹ́dọ́gba tó bá fẹ́ kó ga ó ga ó sì mọ́ ohun èyà tó bá fẹ́ kó mọ́ ga ó sì mọ́ kúrú yóò sí ọ níwọ̀ntúnwọ̀nsì fún ìjà tí kó kúrú náà ni yóò tún wá sí ọ tó tún wá fẹ́ẹ̀ fa'adalat ó sì ọ dọ́gba dọ́gba fi ayé sóòrọ̀ ti mẹ́ṣẹ́ àrọ̀ kabak àwòrán ètò wu ọlọ́run ọba òun ló fi kọ̀nstrọ́tì ẹ àtẹ̀rùkì ọlọ́run kọ̀nstrọ́tì wa ni àwòrán ètò wu ọlọ́run a ti rẹ̀ bí Allah subhanahu inú súrọ́tù tíìn ó ní wà làkọ́dẹ̀ kọ́lákọ̀dà ìsáàlẹ̀ sí àṣìṣẹ́lẹ̀ sọ̀rọ̀wìn pápá àwọn ọlọ́wọ́ bá a ti dáhùn ọmọ ìjẹ́ ìyẹn ní ìdúró déédéé tó dáa jùlọ láyé làkọ́dẹ̀ kọ́lákọ̀dà ìsáàlẹ̀ sí àṣìṣẹ́lẹ̀ sọ̀rọ̀wìn kápá rí لذلك قال لنا الإمام ابن كثير رحمه الله تعالى ونتلو آية ظلمي لقد خلقنا الإنسان في أحسن تقويم في الطاقة جل وعلا أتدان وميدين لازم في الداج نجلا أجاسي تبوسي أدان يتولى نجلا توري ولوجو nírí tó tọmọ ẹ̀dá èèyàn ọ̀rọ̀ wọn sì rí bẹ́ẹ̀ torí wípé gbogbo àwọn òròyìn tó wá nípa màláíkà ọlọ́run kò sí ìtẹ́tẹ̀ rẹ̀ fi rinlẹ̀ wípé wọ́n rẹwà púpọ̀ àbí wọn rẹwà kò sí sọ pé ìwọ́n ni wọ́n mọ̀ òun mọ̀ fún àmàlẹ́kà rẹwà ń tún gbogbo ló ti ké kí o fún àmàlẹ́kà rẹwà tíra wo ó sàlàyé tí ọlọ́run sọ̀rọ̀ nípa rírí wọn bó ti rẹwà sí àbí bó ti mọ́ rẹwà sí náà àwọn àjẹ̀nú àárí wọn àmẹ́wàá wọn àtìmọ́ àmọ́mẹ́wàá àtìmọ́ bó ní òṣèré wà sí tí wọ́n sùn lójú àmì wọn lójú àmà sọ èèyàn láríra wa owó rẹ̀ ti láyé ó máa wò wípé bó lọ́lọ́run sí wá dáyẹ̀ báyìí tó bá ikú rújú náà ni ah fàkìyànjọ́ tó yẹn jọ́kùnrin gan kọkùnrin bí títí ẹ̀ yóò mú fọ́lọ́ ẹni rẹwà bó ìjà tó pupa náà ni bẹ́ẹ̀ mi bá sì ga náà ni wọ́n lè wó ti sí gọ́lẹ̀ gbogbo eléyìí ó wù ọlọ́run bẹ́ẹ̀ ni ó sì jẹ́ kó wù àwa náà bẹ́ẹ̀ ó wá ní ọdún oníbọ́nà ti dá olóbìnrin kò tẹ́ ọlọ́run fẹ́ dọkùnrin àbí ọba ti dá ọlọ́kùnrin kò tẹ́ ọlọ́run fẹ́ dọbìnrin hádà bá bọ́n ní kàbá yẹrí lọ́gbọ̀nà torí ìtakọ̀ ayà yìí kúrò lè mú yòókù ní islam ká sọ kó yé dáadáa ìwọ tó ń sọ́ra rẹ̀ ọlọ́kùnrin àbóhùn sọ́ra rẹ̀ dọkùnrin ọlọ́run dá olóbìnrin ẹ̀ṣẹ̀ ńlá kan náà àwọn nla ńlá olùdá wájú ọlọ́run kódà tó bá jẹ́ mùsùlùmí gan ogun sọ ọdị di kèfèrí tí ọba tó ń sọ wípé àníbọ́lọ̀ ń ṣe dá ọtẹ́ ìwọ̀ òfaramá kó tún sọ jáde lẹ́nu torí pé ayé àyí ló ń ta kùn ní ìrẹsì wà wé sí mílíọ̀nù lórí sọ́jú ó wá di tí ọjọ́ wa ọlọ́ọ̀lùkàrà láwọn ọ̀kan tó ṣe pé ní bí ogún ọdún sẹ́yìn ti bí bá bá gbọ́ ètò lánà tẹ́lúwẹ́ tó bá ṣe ìpè àwọn ọmọ ìgbé iṣẹ́ tí kí ló ń wá tó lọ sọ́ra rẹ̀ dọ́kùnrin tó sì tó lọ sọ́ra rẹ̀ dọ́kùnrin tó sì dọ́kùnrin lẹ́nìí ẹ a àwọn ọmọ ọlọ́kọ́ bá tún wọn sí àwọn ọmọ olórin kankan tí wọ́n láwọn sọ̀rọ̀ àwọn wọn àwọn ni wọ́n ní followers jù lórí àwọn yóò fẹ́ràn wọn àwọn ni wọ́n ní followers jù lórí ní ó kọkùnrin tó fẹ́ ọ lé tó fi lóyún kò sí gbogbo ojú ọ̀nà tí ìyẹn tó ń gbà rí ìbínú ọlọ́run láyé lẹ́nu táwọn nàìjíríà yìí tilẹ̀kùn rẹ̀ gbogbo ẹ̀ tọrọ sọ tó yóò sọ̀rọ̀ lé lórí ń sọ̀rọ̀ ọ̀dọ́mọkùnrin ìtọ́nà tó bá tún ṣe àwọn afáà tó ń pè sóde tó wá mú wọlẹ̀ kí wọ́n ti lọ́jìn níbi ọ̀rọ̀ ẹ̀sìn subhanallah wọ́n tún ń pè síbi tọ́ǹtì mọ́sálásí ni wọ́n ń kí ní àmà kó tún wá múwó lẹ̀ ó wá mú ọ wá rọrùn wá síbẹ̀ ó tún wájá gèlè ọkùnrin nù nígbò tó wọ́n wá tó wá múra wá ń gbóye kan kalẹ̀ ìgbẹ́gbọ́nà bá mọ̀ ńlá káyè láyé yóò mọ̀ pé àwọn tí wọ́n ń pè láfa tí wọ́n sì rẹ́pọ̀lẹ́sì láfa ilẹ̀ Yorùbá kò sí dáadáa kan lára wọn kò sí gbogbo ẹni tí àtà Yorùbá lẹ́nu tó bá gbà wípé àfáà ni tí wọ́n sì ń pariwo rẹ̀ káàkiri tí wọ́n sọ́ṣọ̀ prógrámù rẹ̀ ẹ̀ wà lọ sí dáadáa mẹ́sàn-án kò sí dáadáa lára rẹ̀ wọ́n ti pẹ́ lóde tó kò sẹ́rùtẹ̀ kan ní kó ọ̀rọ̀ wípé ah, owó ọ̀nà tó gbélẹ̀ àti ẹ̀fẹ́ gbóyìn wáwọn náà lọ́tẹ̀ pé àlè rí bàjẹ́ kọ̀ mọ́ àti wọ́n bá wọn promote ìbàjẹ́ huwa alladhi yusawwirukum fil arham kayfa yasha' bó ṣe fún ọlọ́run ọba ló ti ya fọ́tò wa sínú kò ya wa ká tó wálé ayé ọlọ́run dá ọ léèyàn gidi olófẹ́ pupa ṣùgbọ́n àti ìrídà kejì kọlọ̀n dáyẹ̀ ń pupa nílẹ̀ aláwọ̀ dúdú o wọ́n lóun fẹ́ di dúdú ẹ̀ ní òyìnbó kan líláyé tó fẹ́ dúdú àwọn aláwọ̀ dúdú iná la fẹ́ di pupa gbogbo àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá àwọn ọ̀ràn kí ń kó èèyàn lóko parun wájú ọlọ́ọ̀lá dánwò ọlọ́run afánú rẹ̀ bẹ̀ẹ́ o a kẹ́ rẹ̀ bẹ̀ẹ́ o a àwọn okọ̀ rẹ̀ ti fi ń dájú lóko àìbẹ̀ ọ́ àwọn òròyìn ẹtí fi ń ń ròyìn àìbẹ̀ ọ́ torí tọ́lọ̀ ó bá bínú wó láti fẹ́ ńlá wàtàkù fitna láti kùnbánà lẹ́rìnà zọ́lámù ní ìkùnkọ́ ẹpáyà àjálù ẹpáyà ìyà ọlọ́run bá kan ẹpáyà wàhálà kan tó ṣẹlẹ̀ sí yín nígbà táwọn ẹni ìbàjẹ́ bá ń ṣèbàjẹ́ láàrin yín tẹ̀ dáadáa ìgbà tí àtibọ̀tán rẹ̀ ó bá gbé gbogbo ilẹ̀ jẹ́ o tọ̀rọ̀ pẹ̀lú mi ò tọ́rọ̀ ayé ò ní gbọ́ mi kọ́ bó jẹ́ nù wo kẹ́kẹ́ lọ tó tí ló sẹ̀mí ayé tó bá rí bàjẹ́ ń bẹ̀ kọ́ fún ètùkù àrùn sọ ní ó pé zahra al-fasadu fil barri wal bahr kò síbi tí ò ní dé ẹ̀yà abúra ẹlòmí ò ní rí perfect ojú àpupa ìyẹn fáńtà nìyẹn gbogbo ara tó kù sàlẹ̀ a jẹ́ coca-cola wọ́n ń ṣe mẹ́ṣìn ní nàìjíríà wa wọ́n ní mẹ́ṣìn tí wọ́n fi ń bóra àfà náà tó ń bóra àfà agége èyí náà tó ń bóra dúdú la mọ̀ ní sí wílẹ̀ a mọ̀ ní tàn dúdú ni bàbá tó bí yín ó lè adi yóò yóò ọ̀sẹ̀ gẹ́gẹ́ owó pálíkẹ́ wá jóná ṣé káwọn èèyàn lè rí wà àdúgbò lẹ́nu yín ni ṣé nínú nínú táwọn náà wà fara lára láti gbọ́ wà sí lẹ́nu pupa àwọ̀ ó dúdú nàbí pupa ni ṣé ń bẹ lára táwọn wò má fara lára láti gbọ́rọ̀ náà lẹ́nu rẹ̀ ẹni ìtòrí dáwà lẹ́lọ lẹ́fìlọ bóra o torí dáwà kí ni dáwà ti ṣíríkì wal bídà wal kufr wal zandaka gbogbo ìjàgbọ̀n ló mọ́ dànù bí tóbìnrin bí ìbá ti pé gbogbo rẹ̀ dorí kodò láwùjọ wa kò yẹ ká rí ẹyẹ gẹ tó gbọ́n wájú fún gbọ́rọ̀ náà mọ́ kò yẹ ká rí ṣùgbọ́n ayé ti dòbírí po gbogbo rẹ̀ ti yí kò yẹ yẹn kẹrí bẹ́ẹ̀ tí inú kẹtù mọ́ sọ pé àwọn olùdí ilẹ̀ ẹ̀nẹ̀sọ̀ ìfọ́lẹ̀ ọ̀rọ̀ sí ìsìnlẹ̀ rahmanin rahim kápẹ́ máa mọ̀jú tó mọ̀ tó jáde sí fún yín à táwọn ọmọ tó náà sì lóbi tí wọ́n á rán wọn wọn lọ sí ilé kéwù tí yún náà à gbogbo ẹ̀ ti dàrú kọ́lọ̀ bá tó torí pé ń tọ́lọ̀ ń fẹ́ fún ọ لا إله إلا هو العزيز الحكيم انت الله تفعلي لنيان هو الذي يصوركم في الأرحام كيف يشاء جملة سنتنسي أنتم ربوبية الله وباني أنتم جلو والله من المسلسة دعوة لا تنقل يا وواحد wọn lè gbé sábẹ́ alìmọ̀sọ́wù nínú àwòkọ̀ ọlọ́run àbí wọ́lọ́wù lọ́ọ̀lọ́kùn báàrí olùmọ̀sọ́wù yìí wọn bàbá wa lẹ̀ yorùbá wọn bá ń tú àyà yìí wá ní òun lọ́lọ́run ọba <laughs> ó kọ mẹ́tẹ̀ẹ̀ta yìí súnmọ́ra wọn nínú ìtumà àwọn olùgbò wọn nínú fásánà bẹ́ẹ̀ ni ohun tó fẹ́ kó yà náà ló ti lọ ti bí ọ tọ́yì tàbí yáàdù bílá ọlọ́mọdé ọ̀rọ̀ bí sí wa ṣùgbọ́n ọlọ́run fi àdáwò yìí kà kan kí nìkan náà wọ́n á bí ọmọkùnrin á bó ti wálé ayé lẹ́bá kú lóde ìgbẹ̀ni ni bẹ́ẹ̀ pín lọ́kùnrin ọkùnrin bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá pín lọ́kùnrin kí ló kọ rẹ̀ Fátúmà ó lè jẹ́ kí ló kọ Abdul Salam ó lè jẹ́ torí pé ìjọkùnrin ìjóbìnrin ọlọ́ọ̀kọ́ méjì bá sára rẹ̀ àdánwò ní kẹ́fà yẹ̀ṣà lábẹ́ kẹ́fà yẹ̀ṣà wù náà àmọ́ ìwòye Islam kò lè ní ìdájọ́ tó fẹ̀ tó gbé kan olórí gẹ́gẹ́ bí olùsìn náà lórí ilẹ̀ ni ó lè sọ pírẹ́sìn ẹ̀ pẹ̀lú ẹ̀yọ́nú àwọn òbí tọ́nà ń fi àdánwò kan látara ọmọ bẹ́ẹ̀ sọ́jí ọ̀yẹ́ lè bí wọ́n lè rí wípé èwo lẹ fẹ́ kí ò sí kó jẹ́ ẹsẹ̀ bí ni kò tí ìpètú àwà káàdì síṣẹ́ lórí ẹ̀ táwọn bá gbogbo àwọn tí lọ́mọbìnrin lẹ́rẹ̀ kẹtẹ̀tẹ́lẹ̀ ọkùnrin làwọn wá wọn lọ pírìtì ẹ̀ ká ọpírìtì tó jẹ gbòmí láàrin ọkọ mú kó ló kó ló tó bá ti ń bí náà lásìkò tí òtún lè mọ ọmọ nira lọ títí tó bá ti já sí wípé ọkùnrin náà láti ń bí tẹ́lẹ̀ àwa náà tiẹ̀ fẹ́ kọ́mọ wa náà tiẹ̀ lọ lé ọkọ wọ́n lè mú tọmọkùnrin kó o àdánwò nìyẹn gbogbo ẹ̀ abẹ́ kí ni kò a bá rí tọ́lọ̀ ní bíbẹ̀ gbogbo ọ̀rọ̀ Yorùbá bí àkàndá àkàndá àmẹ́ tọ́lọ̀ ń gbọ́dọ̀ pa kẹwàá pé tọ́jú ní pé ìwé lẹ́fẹ́ kó dúró sí nínú jìnsíyà nínú sex kó wà níwà ọkùnrin ni àbí kó wà níwà tóbìnrin òun ló kú sí ìsìláàmù mọ̀ fún yín mọ̀ràn lórí ṣùgbọ́n pa ha bá dẹ́rù rẹ̀ wò ẹ̀dẹ́ tẹ́lẹ́wájú ọba tó dá ogun wa abẹ́ kẹ́ńtà yẹn ṣá òun náà ni wọ́n wá ń sọ pẹ́ṣẹ̀ yẹn torí pé a fẹ́ mọ ipò ní ó tò sí lábẹ́ ìjẹ́ ẹlẹ́sìn lọ́dọ̀ ọlọ́run torí àdìtáì tó bá di pé ó mà ṣọ́ a mọ̀ pé tẹkìlìfíà ó dé religious captain ó dé fún ìwo ní mọ̀ wá lò sínú méjèèjì tó dọ̀rú rọ̀ ó pè wá lọ lẹ́sẹ̀ sí pè wá lọ bí pé kí wọ́n sọ pẹ́ṣẹ̀ rẹ̀ tó gbé eléyìí itú ọlọ́run bá ní kí ń pa ìfèsì ọlọ́run ọba ní sẹ́dá kí òun lè yí ọlọ́run ọba lọ́wọ́ rẹ̀ bó ti wu ọlọ́run ọba nìyẹn la ilaha illa huwa al-azizul hakim kò wá sí ọba míì tó lẹ́tọ̀ọ́ ká jọ́sì fún ju ohun tó ń ṣe gbélé yìí lọ láti ní wa anna kulla àfọ̀álì láhì lẹ́tì hí دليل على ضرورية إفراده بالعبودية ولكن gbogbo ìtọ́lọ̀un ṣe tí ń tálára yìí ń jẹ́ ẹ̀rí lórí kó nìkan ló yẹ káàkùn gbogbo àwọn tí àìmọ̀kan máa ń dààmú wọn tán bá ń wọ́n ma tí mọ́ ní òtú lábọ̀ yóò sí gbogbo ibi tí àìrìn tó júbọ̀ káàkiri náà ẹbí wọ́n lérè tọ́wọ́ tẹ̀sán tó ń fẹ́ lọ́mọ tọ́sàdé ọmọkùnrin lẹ́bì ẹ̀yẹ bí wọ́n lè rò pé tí yóò gádà bí ó kú ẹbí wọ́n lè rè náà ẹ̀sì bí wọ́n lè rò pé tí yóò lówó àbí òní lówó sáàmì rẹ̀ òkúrò àbí òní kúrú tí yóò ní àwọn àbí òníyàwó <laughs> tó ní tó kó sábẹ́ ìyá fọ́tò ọlọ́run tọ́nà ìyá fọ́tò àbẹ́bíàwòrán wa tó lọ́kùn ya wa ó tayọ orí tàyíra wa ó ní í ṣe pẹ̀lú àwọn kan tábìlì sẹ̀mí ayé tàlẹ́kùn sọ́nà tó wá ṣe léyìí kò sí òkàkẹ́ tó lè ṣe Ògún ò lè ṣe Ọbàtálá ò lè ṣe anabi isa ò lè ṣe alaihissalam anabi nuhu ò lè ṣe alaihissalam ana muhammad ti jẹ́ nìkẹyẹ wọn tọ́nà ń kán lé jùlọ ní gbogbo wọn kò lè dábà ara yìí so ẹni tó lè ṣe léyìí ló ní wọ́ọ̀sì kátìn sọ́nà ń fi àyà yìí bẹ̀rẹ̀ pẹ̀lú rúbíyà yóò wá parí rẹ̀ pẹ̀lú kí ni alwòlóhíyá wal asma'i wa sifat tó nínú ayé àkẹsọsọ yìí àtàbù tawhid mẹ́tẹ̀ẹ̀ta alìbánú ẹ̀ ńlá ilaha illahu ubudiyya nìyẹn kò wá tẹ́ tó wá lẹ́tọ̀ọ́ kẹ́ ìjọ́sìn fún ju ọlọ́run tí ó ń ṣe gbélé yìí lọ al-aziz al-hakim ó ní ọba abíyì ó ní ọba ọ̀jọ̀gbọ́n tawhidul asma'i wa sifat nínú ayà yìí soso ìran tawhid mẹ́tẹ̀ẹ̀ta tí àwọn àfáwò tó ń pè wá sí alérí jáde nínú ayà yìí ìran tawhid àkọ́kọ́ rububiyya bọ́lọ̀ tí ń jọ lọ́run jálágbára rẹ̀ ìjọba ní tó bá wù ní ṣe ìjọ́nà tó ṣe pé ní tí ó bá gbà lérò náà níṣẹ́ ó wà lábẹ́ ó wà lẹ́dí sọ̀wérò kún fìlà rọ̀hání kẹfà yàṣà tawhidul ruhiyya tawhidul asma wa sifat méjì wà lábẹ́ la ilaha illa tó ju onìkan lọ Al-Aziz ọba abiyì Al-Hakim ọba ọ̀jọ̀gbọ́n nínú àwọn orúkọ ọlọ́run ọba tó lágbára jù náà ni Al-Aziz ìzá ọlọ́run ọba ìjálábìyì ọlọ́run ọba ó kó nǹkan mẹ́ta sínú ìzá tó lọ kọ́ hápù عزة zad وعزة ìzàtò عزة القهر وعزة wà وعزة zad wà ìzàtò lọ́lọ́wù ìjọba bí i ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ọba kayakaya rẹ̀ ó kò kàmẹ́ta sínú kọ́haruhu ta'ala kíkáyà ọlọ́run ọba ń bẹ lábẹ́ ìjálábí yìí rẹ̀ ọlọ́run bá káyà ó dẹ́rù bá ìṣesí rẹ̀ jáyàn láyà ìwà rẹ̀ ó dominú sínú ọkàn èèyàn ó kọ̀yàn lóminú bákan náà ìzàtò zad bọ́lọ̀ ti wà gan-an nǹkan ńlá ni personality ọlọ́run ọba tọ́lọ̀ bọ̀ òfin bóun ṣe wà hàn ẹ̀dá kan nǹkan bẹ̀rù ni nǹkan abiyì ni. wà ìzàtìlẹ̀ èlòun kíkáyà ọlọ́run ọba ó ní pẹ̀lú òkè àyè tó ga ó pẹ̀lú tó ga wà orí àyè tó ga lókè àyè tó ga tọ́lọ́run sì fara ti òkè tó ga tọ́lọ́run ti ń sẹ̀mí gbogbo eléyìí ó kọ́ sábẹ́ náà ni ẹni abdulaziz oúnjẹ látara orúkọ ọlọ́run alaziz ẹni tí ń jẹ́ abdulhakim oúnjẹ látara orúkọ ọlọ́run tí ń jẹ́ alhakim lẹ́yìn Allah subhanahu wa ta'ala tẹ̀síwájú هو الذي أنزل عليك الكتاب منه آيات محكمات منه آيات محكمات هن أم الكتاب وأخر متشابهات قال أني أولهم لو سترانا كالي هو أنا محمد صلى الله عليه وسلم منه آيات محكمات منه القرآن awa ya ci kanbe samfilin muskament wa uku ọrụ ta shari'at a wani ison da samfilin tashari'at a wani muskament yi ala ni hulunar umar kitab a wani ya tira a ya ƙru'anu yi tinigwe a yasun tashari'at kí ló sì ń jẹ́ àyàtún muhkamat àwọn afọ́ olùmọ̀rún islam afọ́ ní sharia afọ́ ní tafsir afọ́ ní usul gbogbo wọn papọ̀ wọ́n fi mahara wọn lórí ẹ̀ ṣùgbọ́n ìta lè gbọ́yé nínú ẹni wípé àwọn àyàtì kan bẹnu Qur'an ìdájọ́ tọ́lọ́wọ́ bá sọ̀kalẹ̀ sí wọn nínú ìtumọ̀ tó mú jáde ìtumọ̀ ní ẹ lè mú ìtumọ̀ méjì jáde inú ẹ̀ ẹ lè mú ìtumọ̀ méjì jáde nínú ẹ̀ minhu ayatun muhkamat àwọn àyàtì rẹ̀ wọ̀nyí bọ́lọ̀ ti sọ kalẹ̀ ìtumọ̀ kan náà ní kò lè ní ojú méjì ojú nínú àwọn àyá wo bí gbogbo àyá tó bá sọ̀rọ̀ nípa taofik ẹ lè sọ pé ọlọ́run bá ní ká tó sin nǹkan lẹ́yìn ọlọ́run mọ̀kàmọ́sù ni wọ́n bó ti kọ́ fẹ́ràn ànábì ọ̀hún tó bó ti kó fẹ́ràn òjíṣẹ́ náà tó bó ti kó fẹ́ràn tó wà lórí tawhid muhammadu ni kò mú ojú méjì wá ojú kan soso náà ló mú wá kí lójú kan ṣoṣo ọ̀hún ẹ̀sìn ọlọ́ọ̀bá nìkan bó ti wò ó rí tó bó ti wù kẹ́ ẹ̀dàmú tó ẹ gbọ́dọ̀ consider ẹlòmíì worthy of worship of being worship worshipped títayọ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala lára àwọn àyàt tó jẹ́ muhtamat ó ní ahkam wal hudud gbogbo àwọn àyáàtì inú Qur'an tó bá sọ̀rọ̀ nípa ìdájọ́ ẹ̀sìn àti ìdájọ́ tó rọ̀ mọ́ ìjẹ̀yàn yìí àti ìyẹn bá dárò àwọn ọ̀ràn kan muhkamatu ni wọ́n lábẹ́ òfin ẹ̀sìn láyé àbí lórílẹ̀-èdè tó lọ́n ti ṣàánú wọn débi pé òfin ẹ̀sìn ọlọ́run bá ní wọ́n fi ń darí ìsẹ̀mí ayé wọn tí wọ́n lu ṣèríà òfin ọlọ́run ọlọ́run ní oníṣìnà lóbìnrin àti oníṣìnà lọ́kùnrin tọ́wọ́ bá tẹ̀ wọ́n tẹ́ ẹ ṣe gbogbo ìwádìí tó já sí pé bẹ́ẹ̀ náà ni àbáwọn fún ara wọn náà wọ́n ti ẹ̀ jẹ́wọ́ báwọn ṣe ṣìnà fájìlídò kúlà wà hídìm mínú má ní àtẹ̀jálìjà ẹsẹ̀ ìkíní kejì wọn ní ọgọ́rùn-ún múlálà kò ní ojú méjì ojú kan náà kò ní ojú méjì ojú kan ní ọlọ́tún ní wàlẹ̀dí yàrùmúnà lè mọ̀tọ̀lẹ́tì lọ́fìlẹ́tì lọ́mìnàtì والذين يرمون المصنات الغافلات ثم لم يأتوا بأربعة شهداء فجلدوهم ثمانين جلدة ولا تقبلوا لهم شهادة أبدا إذا جئتين فرص نمايا القذف قال رأس نمايا تلقوا روعة تقنطين جو ولو نواء náà ni ìlú tí ò bá ti ti ṣe rí islam oníkálukú mọ̀ sọ̀rọ̀ ẹnu mọ̀ wà rọ̀ tó lè sọ̀sọ́kúsọ ní Saudi ó lè sọ̀sọ́kúsọ torí kó fi ẹ̀sìn wà tó rẹguléètì kíni tí ń jáde lẹ́nu rẹ tó tún rẹguléètì kíni tó ń fi tí gbọ́ lọ́dọ̀ wà ní ìkòsí tó rẹguléètì kí là ń sọ kòsí tó rẹguléètì kí là ń gbọ́ ah kọ́lọ̀ ló tó ilẹ̀-èdè wa ṣe nǹkan bàjẹ́ lára wa tó pọ̀ lẹ́tí gbogbo orin kórin kò sí kò sórin kan tí tẹ́nìkan lè kọ tí ò ní ní ọjà táwọn èèyàn ní rà gbogbo orin náà ló dá kò sírú wáàtí tí nǹkan lè máa ṣe kó mọ́ ṣe wáàtí náà ni sọkúsọ táwọn ń sọ kò sí kí ni kó wá ń sọ lọ́rọ̀ Ọlọ́run kí ni tí ò gbọdọ̀ sọ lọ́rọ̀ Ọlọ́run ó tó bẹ́ẹ̀ kódà ní jíjìdè Saudi jẹ ó tó bẹ́ẹ̀ kó mọ sọ̀sọ́kúsọ délẹ́bù kan bí wọ́n bá ní gbọ́ ọmú wọ́n pọ̀ ọmọ sẹ́wọ̀n ní ibẹ̀ ló kù sí wọ́n bá lọ ṣìírẹ́ ìsìláàmù Nàìjíríà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tí báwọn sọ̀rọ̀ náà yẹn wọ́n ti dèrò ẹ̀wọ̀n torí tí wọ́n ń bàjẹ́ lára àwọn èèyàn ó ju aburú tẹ́ni tó mú ìbọn tó fi pààyàn lọ àbí tó pààyàn ó pẹ̀mí kàpópa méjì ó sì kó ń padà ó bá parí síbẹ̀ ṣùgbọ́n àwọn eléyìí pẹ̀lú sọ́kúsọ tí wọ́n sọ lọ́rọ̀ ẹ̀sìn wọ́n fi ń ba àlìkíyàmà àwọn èèyàn jẹ́ ni táwọn sì rò káwọn sin lọ́rùn wọ́n tún wá ní wàlá taqbalu lahum shahadatan abada gbogbo ẹni bá ṣe pé parọ́ ìṣúná mọ́yàn lábẹ́ òfin ẹ̀sìn ọ̀ràn yẹn ni kíjọba ẹ̀sìn kí wọ́n nà ní ọgọ́rùn-ún búlálà yíò ní jẹ́kọ́ nǹkan gbọ́dọ̀ fẹ́ ṣẹlẹ̀ láyé kó pé èmi náà lè jẹ́rìí jẹ́rìí kí ni alógbẹ̀rí rẹ jẹ́ níwọ̀n tó parọ́ sinamáyàn burú àwọn àyà tí wọ́n yí muhkamatu ni bákan náà was-sariqu was-sariqa faqta'u aydiyahuma jazaa'an bima kasaba nakalan min Allah wallahu azizun hakim agbéwìrí lọ́kùnrin agbéwìrí lómìnrin tọ́wọ́ òfìsì rí àbá tó wọn tó bá tẹ̀ wọ́n ẹgbẹ́ wọn lọ́wọ́ méjèèjì ẹgbẹ́ wọn àwọn méjèèjì ìsẹ́gbẹ́ ẹgbẹ́ wọn lọ́wọ́ méjèèjì ọwọ́ kan náà lẹ́gì àmọ́ wọn àwọn méjèèjì lẹ́gì kò sí yàtọ̀ láàrin gbójẹ́gbẹ́ àti obìnrin ẹ̀ ń gbà yẹn tẹ́gbọ̀n kó lé ilé àmúrọ̀bà ilé obìnrin ni armed robbery obìnrin gẹ́gọ́ ní lágbára jù lórílẹ̀-èdè jíwá ní tọmọbìnrin taláwọn ni wọ́n nílà lójú lójú láyé wọ́n ti wá kẹ́kọ̀ọ́ ọ̀dájú agbó ọ̀dájú wọ́n ti rekó wá àwọn yàmá ọ̀fìnrin ilẹ̀ wípé armed robbery case tóbìnrin bá líìdì ńbẹ̀ ní ma lágbára jù ọlọ́run ṣàánú wa sílẹ̀ ìgbẹ̀ ìsèbínú rẹ̀ báyìí ibi dáàtí ń retí àánú táàkì ilé tí ìkẹ́ ìjẹpadà wá di agbó ọ̀dájú ọkùnrin wá fẹ́ mọ́ wá ní àánú lójú gan jobìnrin gan lọ bàbá gbá wọn mú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti gé ọwọ́ ọkùnrin ẹ gé ọwọ́ obìnrin bẹ́ẹ̀ gbogbo àwọn àyàtì wọ̀nyí wọ́n alẹ́ àyàtù alìmọ̀nàzálà àwọn àyàtò koran tọ́nà wọn bá sọ̀kalẹ̀ ní sọ́ọ̀tù nìsá lórí bó láti pin ogún gbogbo rẹ̀ muhammad versus ni wọ́n wọn ò ní ojú méjì islam ti pin èyí tó kàn bàbá rẹ̀ èyí tó kàn yá rẹ̀ èyí tó kàn yàwó rẹ̀ èyí tó kàn ọmọ rẹ̀ ó dáa kò lọ́kọ kò níyàwó tó fi kú àmọ́ ó ní àbúrò obìnrin àbọ́lábùrò ọkùnrin èyí tó kùnrin kálórì muhammad kò ní ojú méjì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àbí gbogbo àwọn àyà tó sọ̀kalẹ̀ nípa ẹ̀kọ́ ọmọ ẹ̀dẹ́ ìyẹ̀tá máa fúnra wa bí ti ń bẹnu súrọ́tù nìsà wa'budu Allaha wa la tushriku bihi shay'an wa bil walidayni gbogbo wọn mọ̀kàmọ́sù ni wá wọn ò lójú méjì ojú kan náà ni mutashabihat wọn ni dákejì mú látara àṣàbà àṣàbà in tó jọra wọn bí kí tó jọ bàbá rẹ̀ bí ìmúmú ó ti wá ní sátọ̀dé bí wípé sátọ̀dé tó ti bàbá rẹ̀ ò sì tí ìmọ̀ rí wọn pọ̀ papọ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ rí ìyẹn wá ń ṣe ìmíjì pé tí bàbá lélẹ̀ ni àbí àbọ̀mọ̀ àbẹ́ ìyẹn rí bàbá èyàn pè lọ́mọ èyàn rọ́ bàbá nìyẹn ha ìmáàná àwọn àyá ti kan bẹnu Qur'an lọ́nà tó sọ kalẹ̀

kìí sọ̀rọ̀ ìmọ̀ọ́nú bàbá ń súfí ayà yóò lè jẹ́rì fún yín bàtí yí tọ̀dọ̀ yí kúfúrú ní àti zandakọ̀ wá kìfẹ̀ ní tọ̀dọ̀ yí àjẹ̀nú ló ń gbé àwọn èèmọ̀ wá tẹ́ ń pè níma eléyìí ní ti ń bẹ láti pìlẹ̀ ìmọ̀ ìsìláàmù ní tó ṣe pé ó ló jẹ́ ìtọ́lọ̀ ọbọ̀ ó kù lórí àwọn òye tí àyà yìí náà sàlàyé pé méjèèjì náà wà fà sáà lèmọ́ mutashabihat àbí àlèmọ́ mutashabihat ẹjá máa yà kan wá inú Qur'an àyà méjì lọ́wọ́ bá sọ kalẹ̀ nípa ọ̀rọ̀ ìṣàlùwàlá ìkan mẹ́nu suratul Nisa ìkejì mẹ́nu suratul Maida lọ́ni yá yíwá lẹ́fí na ámànú ẹ̀yin mùmínú òdodo idha qumtum ila salati فاغسلوا وجوهكم وايديكم الى المرافق لا دافع لو كيرو افوجوني افوجوني دي بفاو مرافق الله بان قوا لك وبان سال ولا يوم وامسحوا برؤوسكم وارجلكم الى الكعبين وامسحوا برؤوسكم wa rujulakum ila al-ka'bayn ẹ wá pa pẹ̀lú orí yín àtẹsẹ̀ yín dé ogúnṣẹ̀ méjèèjì ẹ dákun ẹja káfí ìsáàní dáadáa ká má dàmú púpọ̀ lórí ẹ̀ al-mutihuna alhuwa bi ma'na al-ghusl àwọn bìbánà lè mọ́ wọ́n mú sàhú ẹ̀pá tí pátọ́lọ̀ ń sọ ń bí ṣe ń tàgbọ̀ níbẹ̀ ní pé ẹ̀kọ́ torí pé bá tó wà níbi ìrú sì fún yìí tẹ́ ẹ bá tún ní tu harful jar ajá sí wípé ẹ máa fọ orí ni o yóò mọ̀ jẹ́ fábúsìlú ru'usikum fábúsìlú àfákùsílù rúúsàkùn eléyìí ó nítorí méjì lọ́dọ̀ àwọn àfáà sí ẹ̀tùmọ̀ mọ́sílù ní àbí ìtumọ̀ alọ́gásì ṣe wíwẹ̀ ni àríkúpá wọ́n sàáhù dòrò òsìkò ọlọ́tún wá sọ wípé wà àrùjúlẹ̀kùn ó ti arújúlà ya ní nọ́sbù ó wọ lókè tí wọ́n wù yẹn gẹ́ tí wọ́n wù làátù ni tí wọ́n jẹ́ wọ́n wù làátù ó yẹ fún yẹn wọ àrùjú kù láàfáà mi sọ wípé wọ́n mú sí àhúdù òun sì kún wọ àrùjú kù kìrọ́ àkọ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn sáyàf wọ àrùjú kù tí a. ní jẹ́ pátá làwọn fi gbà wípé nínú kìrọ́ àti wọn yẹn ìtumọ̀ túmọ̀ wípé bẹ́ẹ̀ ń pa orílẹ̀ torí pé ó ní ojú méjì tẹ́ bá túmọ̀ sí yẹn nítumọ̀ gáflò yóò máa yẹ pé fábùsìlú rùúsàkún wọ àrùjúlàkún ó wà lọ pẹ̀lú àrùjúl tó ní wáyà yìí especially tí ń jẹ́ sẹ́ńtẹ́ǹsì yìí náà ń tàṣàbí hajj ni àwọn fàtí wọn wá sọ wípé àwọn kan bẹ náà àfà tí wọ́n mọ̀ ń mọ̀ túmọ̀ rẹ̀ tàbí sọ pé kèé sí ẹ̀rí fún wọn tó oníbàpì ní bẹnu ẹ̀sìn o lè mọ̀ kọ̀kọ̀ ń bẹ kò sí ilé ìsìn mọ̀ kọ̀kọ̀ ìmọ̀ òfin ẹ̀sìn ni téèyàn bá fún ìmọ̀ ẹ̀sìn téèyàn bá fún ìmọ̀ ẹ̀sìn dáadáa gbogbo ìmọ̀ tó pẹ̀ka sí inú ìmọ̀ ṣèríà téèyàn bá sin gbogbo wọn káríkárí ó súnmọ́ kí Ọlọ́run bá yọ̀ǹda mímọ̀ èyí tó bá kalẹ̀ gbàlérò pàtó nínú ẹ̀ fún yàn torí pé eléyìí nìsín ó ti yanjú eléyìí yanjú nínú hadith aná Muhammad alayhi salatu wassalam anábì ti já àmàbá yìí sàlùwàlá inú ìsàlùwàlá tó ń ṣe ọlọ́run ọba kọ́ wa alayhi salatu wassalam láti mọ̀ wípé famsahu bi ru'usikum bí ó yàtọ̀ sí ti arjul à ń pa orí ni a sì ń fọ ẹsẹ̀ bàbá rẹ̀ tó ṣe wípé ń pa ẹsẹ̀ ni tó lọ túmọ̀ sí ìfọ́rújù ó takù súnà náà Muhammad alayhi salatu wassalam tó fi já sí pé ní sẹ́yìn fi ń dá àwọn ṣíyà àmọ́ àwọn ṣíyà yìí kọ ẹsẹ̀ wọn tó máa pa ni ṣùgbọ́n tí wọ́n bá ń bẹ láàárín ẹ̀yìn ọ̀gọ̀rọ̀ mùsùlùmí tẹ́ẹ̀tì mọ̀ nípa wọn pọ̀tù yìí yóò máa domi kalẹ̀ yóò máa fọwọ́ pa ẹsẹ̀ bó bá ti ń domi ilẹ̀ tí fọwọ́ kan pa ẹsẹ̀ yẹn yóò mọ̀ rò bí ó ń fọ <laughs> ó fọ ẹsẹ̀ ni ṣùgbọ́n tó bá ń bẹ láàrin ara wọn wọn ò ní fọ ẹsẹ̀ o ní bá ti bí wọn léèrè wọn ni wà ní sàfúrú òun sì kún wọ àròjú yìí làwọn tún tẹ́ bá lẹ́ẹ̀tú bẹ́ẹ̀ fẹ́ sọ tó mú tàṣà bí and it's fine àfá náà tí wọ́n náà sọ fún dàṣáájú àná ṣùgbọ́n súnà náà ẹgbẹ́ náà ti wá clarify ìwò lè rúgbà ọlọ́run lórí ẹ̀fọ́ wa olóṣèlú pé àkídà mùsùlùmí láti bẹ̀rẹ̀ ẹ̀sìn òní gbogbo tó bá jẹ́ mọ́nù na rúdù ilmaha ila Allah subhanahu a darí mọ̀rẹ̀ padà sọ́dọ̀ ọlọ́wọ̀ bá ní a mọ̀rẹ̀ padà sọ́dọ̀ ọlọ́run a darí mímọ̀ rẹ̀ padà sọ́dọ̀ ọlọ́run ọba ni a níwájú rẹ̀ wò gbogbo mutashabihat wọ́n wájú rẹ̀ wò tó dúpé ní táwọn tó mú wá náà ní àpèjúwe fún jẹ́ mutashabihat fawatihu suwar aw al-huruf al-muqatta'a táṣàràyé rẹ̀ fún wa ní àná nígbàtà ń tó alif láàmín fọwátí ṣùsọ́wà gbogbo hamim yasin tọ́ha káfù ayan sọ́d alif láàmín rọ́ sọ́sí sọ́sí mím alif láàmín hamim gbogbo rẹ̀ pátá minal ayati alimtashabihat èyí tó ti bọ̀rọ̀ jẹ́ pòsíṣàn wa lórí àwọn àyàtì wọ̀nyí ẹ̀rí pé àfáà wa àgbà abdullahi ọmọ abbas kọ́lọ̀ kó bá yọnu sáwọn méjèèjì wọ́n ti sàlàyé tó bòjì jẹ́ pòsíṣàn wa náà ní fíkà gbà wípé ọlọ́run ló nímọ̀ ni àwọn mùtàṣàbí àti tòbá kù àyàfi tó bá jẹ mùtàṣàbí ha tí súnà wá yẹjú torí ayé àyíká mú wáyé àwọn àbámi ò gbàgbé mùtàṣàbí ha tì ní mùtàṣàbí ha ní tó gbé súnà ti yẹjú rẹ̀ ṣùgbọ́n mutashabihat tàtún lè dúnú ó ní ọ̀rọ̀ náà tọ́lọ̀ subhanahu wa ta'ala tó sọ wípé qul yatawaffakum malakul mawti alladhi wukkila bikum wà náà bí gbóngbó rẹ̀ fáwọn èèyàn ikú tí ó pa gbogbo yín àti fi sára yín tí ọmọ wa béèrè wípé ikú yẹn tó nìkan náà ni wá pa gbogbo nǹkan náà at same time ṣé àbí wọ́n pọ̀ yóò mọ̀ ní ojú méjì nù darí ìmọ̀ rẹ̀ sọ́dọ̀ ta ni sọ́dọ̀ náà tó lọ́rọ̀ náà هو الذي أنزل عليك الكتاب منه آيات محكمات هن أم الكتاب وأخر متشابهات والله بل وصى القرآن كان فيه على محمد صلى الله عليه وسلم

àgbọ̀rọ̀ tayọ àlà láti mọ wádìí mọ̀ nǹkan yẹn láti mọ wádìí rẹ̀ tọ́yí gẹ́gẹ́ bí ìlàkẹ́ ìtọ́nà ń bú ọmọ ẹ̀dá èèyàn a ní òye jura wa lọ ẹlòmí lè sọ wípé tó bá wá rí bẹ́ẹ̀ ustaz kí lọ́lọ́run wá ń sọ àwọn ìyá jìnnì kalẹ̀ fún wa fún un kan sáà ní mọ̀túnmọ̀ rẹ̀ ṣé wúlò dẹ́ wà ń bẹ́ẹ̀ ẹnna ogun tó fẹ́ mọ bẹ́ẹ̀ nípa rẹ̀ yẹn àkọ́kọ́ náà nípa àwọn afáàjámọ̀ wípé gbogbo tí àwọn sọ̀hábà ọba ṣe béèrè nípa rẹ̀ lọ́wọ́ ànábì nípa ọ̀rọ̀ ẹ̀sìn nínú tó fi là láyé ikú ọ̀nà mọ́ sí béèrè nípa rẹ̀ láti bùkátà sí mọ àwọn sálàf ká bùkátà sí láti ní sọnù àwọn èèyàn sọnù lénìí torí bí kò sí mọ àwọn sálàf lọ́dọ̀ wọn tó bá ti pàlì jẹ́ náà lábá ń wá wò kí ṣe bá wà nǹkan mí lẹ́yìn àlùjànnà ìmọ̀ àwọn sálàf ó là níbi ìrújú ó sì di olùmọ̀ wọ́n dàmọ́ ara rẹ̀ ìbéèrè tí mo fẹ́ béèrè gẹ́gẹ́ bí ìjọmọ kí ó ọlọ́fún mi káyìn fún mi lóye wọ́n ti ń dá wa lẹ́kọ̀ọ́ yìí tí wọ́n túmọ̀ àwọn àyájì fún wa ìbéèrè tí mo fẹ́ béèrè yìí ìjẹ́ kan bí ànábì léèrè rẹ̀ bẹ́ẹ̀ àbáwọn náà gbàtánà ní kásí wọn létí

ẹ máa ń kó olùmọ̀ yẹn ṣubú ni yóò sọ̀yàn nù onídàgbà àwọn tí wú kòtíkòtíkòtí káàkiri yẹn ẹ̀sìn ní rí wọn láyé kí wọ́n lékún ní mọ́nì nínú tí mo rí láyé tó burú jù ní ìmọ̀ làákàyè kèmúyàn lékún ní mọ́nì tó bẹ́ pé làkáyè láti mọ́ sòfin ẹ̀sìn làkáyè ti ká lò làkáyè tàlá lò sí làkáyè mọ́ mùdú lálò ní àbítajá náà sí níwàásù àbí làkáyè ọmọdé àbítàgbàlagbà àbí làkáyè lárúbáwá àbítàwà aláwọ̀ dúdú àbí làkáyè eléèbó àbí làkáyè oníkéwú á padà sínú òfin ọlọ́ni láàjù làkáyè wa láàjù sápò kò wúlò nìyẹn tábà débi ọ̀rọ̀ ayé ká mọ́ mọ́là káyẹ̀ wa ìbé ìdáhùn àkọ́kọ́ nìyẹn ìdáhùn kejì ní wípé hikmọ̀ tó wà níbi àwọn mutashabihat tí ò fi pọnà lọ fún wa ká mọ́ wá mọ̀ ń pa rẹ̀ ní wípé Ọlọ́run ní wọn ọlọ́run ó dá sánmà àti ilẹ̀ lọ́jọ́ mẹ́fà wa kana arṣuhu ala al-ma' àlárùṣù ọlọ́run bá ń bẹ lókè omi orí omi ló wà ọlọ́run wá sọ̀rọ̀ fẹ̀fẹ̀lẹ́ lẹ́yìn tó ṣe wípé bó ti kú ló tó gbogbo àwọn yájì yìí náà súnmọ́ kànké kó gba látàkóṣù kúrò wọ́n lóun wá dí ìtumọ̀ rẹ̀ káàkiri ìtumọ̀ rẹ̀ hàn àti mọ̀túmọ̀ rẹ̀ mọ́ wá nǹkan mìíràn abẹ́rẹ̀ káàkiri má wà ní yẹ̀rẹ̀lú wẹ̀kún ayyukum ahsanu amala àdánwò ní jẹ́ omi èwo bá lọ́sọ́mọ̀ wá káàkiri irú omi gan wo tẹ́lẹ̀ aránṣọ́ náà ń bẹ lórí ẹ̀ ti so kò sí tọ́nà ọba sọ̀kalẹ̀ nínú Kùránì tí ò ní ẹ̀kọ́ títí ẹ̀ torí tá a bá ní kò lẹ́kọ̀ọ́ pé kò ní ìtumọ̀ a jẹ́ wípé ìbàjẹ́ náà ọba sọ̀kalẹ̀ ọ̀rọ̀ òsì ń jẹ́ bàjẹ́ láyéláyé wà máa hùwà bil hazl náà sọ̀rọ̀ àwàdà sọ̀rọ̀ kọ́mẹ́dì ebi táà ní ayé ayé o ó kàn wà bẹ́ẹ̀ náà ni o ọlọ́ọ̀kan sáwàdà ni o ما خلقنا السماء والأرض وما بينهما لاعبين gbogbo ìṣesí ọlọ́run kò jọ mẹ́rẹ́ kò jọ máa wádà فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ṣe wá àwọn tí zeigu ń bẹ lọ́kàn wọn àwọn tí zeig ti ń bẹ lọ́kàn wọn kí ní jẹ́ zeig alẹ́ ìrọ́dù alẹ́ ìlhàkí lẹ́lbáàtì kéèyàn sẹ́ríkù níbi òdodo lọ bí ìbàjẹ́ ọlọ́ọ̀bá sọ wípé falamma zaagu zaagu Allah qulubahum gbàdọ́ ti sẹ́ríkù níbi òdodo ọlọ́run náà bá kàn kún àìní rí òdodo wọn ẹ̀fẹ́ mọ̀nà ní àdí ẹ̀sìn ní mọ̀nà tọ́lọ̀ ní nígbàkejì walladhina ihtadaw zaadahum hudan wa atahum taqwahum bó ba ló fẹ́ mọ̀nà

ọlọ́nà ti wá jẹ́ kọ́kànlẹ̀ náà wà deviated kò ní rí ọ̀nà mọ̀ láyé onímọ̀ ká máa lánìyàn dáadáa tàbá ń gbọ́rọ̀ ọlọ́run bọ́rọ̀ ọlọ́run yìí ṣe lè sìyàn lóore tánìyàn bá dáa ó lè sìyàn lọ́nà ò tánìyàn ò bá dáa wà innahu tahasratun ala al-kafirin kòránù tẹ́ rí òfò ló jẹ́ báwọn tó fi rí kọ́kàn wọn wà prepared láti gba ìdáyà rẹ̀ so ìdáyà ọlọ́run ti bẹnu kòránù yẹn dọ̀lá àwọn ọmọ lùsíǹsì wọn fọ́n bídíà náà lẹ́sìn máa rí náà yẹn hmm? èmi ò mọ tí ò bá yíyan náà kìí yẹn máa sọ ní gbogbo nǹkan tó bá ti ní ìpìlẹ̀ nínú kìtáàbù àti súnnà ó wá dákẹ́ ó wá ní imma bil qiyas wa imma bil istihsan rẹ̀ ní ah, bàbá yín gan ò tọwọ́ bọ ṣèrí àlójú tó bẹ̀rẹ̀ mọ̀ tọwọ́ bọ̀ ẹ̀ tó ráwọn náà mọ̀ páwọn òjèdò nú ẹ̀ ibi lóga rọ̀bíyà kankan bàbá kọtíra dáadáa láti kọ̀tàn dáwà sùlámù ilẹ̀ yorùbá ká ọkọtíra bàbá gan wọnú tí bàbá wọnú fìkìyà tì ní nítẹ̀yìn náà ní ẹ̀wá ní gbogbo tí pìlẹ̀ rẹ̀ bá ti ń bẹ fún lókìtàbà ti súnnà wọ́n tún wá ní ìmọ̀ bilistihsan wà ìmọ̀ bilqiyas kèsè bídíà kí ní jẹ́ istihsan ọ̀gá èyí tó fi làákàyè rẹ̀ wò pé kí ní ìdá fẹ́sẹ̀ nìyẹn alistihsan nínú sódò sọ wípé albidiatu bidiatun wàlà istihsan hànà bídíà ni bídíà ó jẹ́ láyé kódà káwọn fi làákàyè gbé kalẹ̀ wípé ilé náà sì ìdájá fi kún o já fikún o òun náà sí sí jẹ́ sì sánù nìyẹn tó bá tẹ ìwà náà mọ̀sọ́dúrù tẹ̀sírí lọ́dọ̀ àwọn àfa ipò wo ló wà gbogbo sì sánù tó sì gbọdọ̀ kọjá gbọdọ̀ táwọn jùlọ sọ́nà àti ìjìmọ̀ so tó bá ní ni àwọn afọwà ẹ̀rí wo lórí lórí tó bá ti ní ẹ̀rí rà kí sì ó tó wá lọ́rọ̀ ìmọ̀ bí kìyàs kìyàs jẹ́ èyí tó ń sọ yẹn tí mọ́sítẹ́rù mi lòún jẹ́ lọ́nà tọ́dún tẹ̀sírí ẹwà máa tẹ̀sẹ̀ bọ́sẹ̀ àti wájú kò sí inú màá mi orí báyìí pé ìmọ̀ ń bọ́ ó mọ̀ pé èèmọ̀ àti ìranù ló ń bọ́ jáde lẹ́nu ẹ sì ní sọ ọ̀rọ̀ kan láyé kẹ́ ẹ sọ ní tíra kan mẹ́tẹ̀ sí rí èyí tẹ́ wíyẹ mú tíra tàbí jáde wá tí àfà kọ̀ rọ́rọ̀ rẹ̀ wípé èyí jẹ́ èyí tí àlepè bídíà ní ìsìlámù ní tí ó bá ti nípìlẹ̀ ẹnu kìtàbà ti súnà ìmọ̀ bèlè tẹ̀sán wàhálà bèlè kìyàs ẹ mú àfà kan tẹ kátírà yẹn tó kọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀wà ẹ lè rí láyéláyé gbogbo òṣèṣì ilẹ̀ ti jó ń bídíà gbogbo nǹkan ti jó ń bídíà ẹ wá ń bọ ọpọlọ àwọn mùsùlùmí jẹ́lẹ̀ Yorùbá àfà gègé ẹ dàpọ̀ túnbọ̀ ọ̀hún torí káàtìbọ̀ tọ́mọ́ lè dàrú àtìbọ̀ tọ́mọ́ ń dàrú lẹ́yìn bá wùwù inú ẹ̀sìn lọ́wọ́ bá sọ ìfún wáyé fàámàn lẹ́fí na fi kò lúbi zed ìmọ́fẹ́ gbọ́ òbúrú náà ní bẹ́ẹ̀nù ẹ̀mí yìí tẹ́fí sọ̀sọ̀kúsọ̀ fàámàn lẹ́fí na fi kò lúbi zed àwọn tí ìmọ́fẹ́ gbà ó tọ́ ń bẹ nínú ọkàn wọn n ò ní tẹ̀lé mọ̀fùkàmọ́t tí gbogbo rẹ̀ clear n ò ní mú yíò èyí tó já sí wípé olójú eléyìí olójú eléyìí tẹ́ẹ̀sì ń lè rí wọn bá mú tí wọ́n bá sọ wípé a ah, tó ṣe yìí sófì lẹ́rìí báyìí a ní àà ah, ah. ṣebí láwá náà máa ń sọ báyìí náà ó níwájú eléyìí ló kàn rà mọ́bẹ̀ ni wọ́n náà bá dákẹ́ òní lè sọ̀rọ̀ mọ́ ntasàbíhẹ́t làwọn bídà wọn bídà máa ń tẹ̀lé mutashabihat ló máa ń tẹ̀lé ìṣesí wọn nìyẹn ọ̀rọ̀ tí ò ní clear tó ṣe wípé kò ní lé màgbọ́n ò lè gbọ́ yé dẹ́sẹ̀tì àti lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn àlàyé àwọn àpèjúwe lẹ́mọ̀ mú wá olùbídẹ́ ọmọ sàtámà máa ń ṣe wabtigha'a ta'wilihi èròǹgbà méjì náà ni gbogbo tó fa tọkùnrin ẹtí ń ṣe tí ń ṣe èròǹgbà méjì náà ni ibtigha'a al-fitnati wabtigha'a ta'wilihi ó fẹ́ kó àlùmọ̀ sínú ìranù náà ni ó fẹ́ kó sínú àdánwò gbọ̀wọ́n ní bíbí à ṣe sí wọn náà nìyẹn yẹtàdíwù náà máa tàṣàbà minhu ibtigha'a al-fitna torí pé ẹ kó àlúmọ̀ sínú ìdẹ̀ra inú rọrùn nífọ̀kànbalẹ̀ tẹ́ ẹ bá ń lo mọ̀kàmọ́sì fún wọn láti fi wá àti fún wọn yóò ètè yí wọn kíákíá ọ̀nà ní akírun ni ní apáwẹ̀ ni wọ́n sì mọ̀ lékún ní mọ́nù bẹ̀rù ọlọ́run mọ̀ ṣẹlẹ̀ sí wọn lẹ́mìí ó mọ̀ rẹ́ṣẹ̀ ń wọn fá àmọ́ tí a bá ti dé mùtàṣàbí àti wọlé wọn ò ní mọ̀ ìtàwọn

ẹwà ń gbára ta olófọ́ ń gbára a jẹ́ pé ẹ̀yìn gan ẹ̀mọ̀ tẹ̀mọ́ Bukhari tẹ̀ ń torí wípé èmi náà mọ̀ wípé ọlọ́run lójú ṣùgbọ́n mi sọ yìí nù mo mọ̀ sọ wípé ó fọ́ lójú ń gbára ta ó yẹ kẹ́yìn náà lè ká jáde wípé ojú rẹ̀ padà là àti bọ̀tá aburú níbẹ̀ fún bàbá rẹ̀ yìí o bàbá yìí bàbá rẹ̀ láti bọ̀tán dáadáa o torí pé ọmọ gidi náà ní í jáde bọ̀tán èèyàn ìgbà tó ti mọ̀ tí ìgbà tó gbóyú kanlẹ̀ ní tágẹ́ẹ̀tì lórí mú Buhari ó yẹ kó sọ kan yẹ lódìdí ní tí ìbá tà ní àrùn kan rí tọ́nà tó sàánà tí ara rẹ̀ padà yá kò yẹ ká lè mọ́ fíbú kò yẹ ká lè mọ́ fíbú tí ọ̀sẹ̀ àwọn fọ́ lójú rí náà ṣe bó sì tún rí ọ̀nà ń ó rọ lẹ́sẹ̀ rí bó ti fẹ́ sára rẹ̀ rìn kò nídìí pàfi ń bù náà tí yá sí pé gbogbo àwọn oníbàjẹ́ ẹ̀dá wọ́n mọ̀ mọ̀ ń ṣe bàjẹ́ yẹn ni ìtìkọ́ àlùfìtìnà torí bí kí fìtìnà máa ń ṣẹlẹ̀ yẹn làwọn fẹ́ ló sẹ̀mí ayé ìwẹ̀ ṣe ń dàrú gudugudugudugudu yìí ó dùn mọ́ nú torí àwọn tó rí bí ti tiẹ̀ tí nǹkan kan ò yé wọn wọ́n pọ̀ láwùjọ gan àwọn sympathizers ìyẹn ò sì ṣe gbogbo ara gbọdọ̀ káyàn lára a ká tí wọ́n ronú súnà kó tó máa sọ wípé àwọn ìdájọ́ tẹ̀ ń gbére lórí yẹn ó ti le jù àwọn ìdájọ́ yẹn àwọn ìdájọ́ yẹn àwọn sálà ẹ̀ kí ló sàwọn kí ló sàwọn sálà táwọn sálà òfin pè yẹn ń dín dínkù nírú ìwà tí ó wà tọ̀ tí ó sọ kò tí advert ẹni zindigul markaz àgbà òkúrọ markaz ojú tó wá ṣẹlẹ̀ láàrin yẹn náà àwọn kan tí wọ́n ti le jù wọ́n ní káfíìrì ni àwọn kan ní fásitì ni kò yẹ kó le dé lẹ́rù yẹn náà ọlọ́run ṣàánú rẹ̀ lọ́wọ́ tọ́jú ààrẹ ọ̀nà ọkàn rẹ̀ náà tó bá lóun fi súnà ìgbà tárakùnrin ó bẹ̀rẹ̀ kótókòtó rẹ̀ àwa sì ń bẹ ní àmì ẹni sáwọ́dí fún ájì ń gbà yẹn 2007 wọ́n ní 6 gan ló ti ń sọ 2006 piano sunna ẹwà yẹn sọ̀dájú ibrahimiya òun ló dáa lànàbì rẹkọmẹ́ndì tó sọ̀dájú fatihi àbí sọ̀dájú mi ò dáa lẹ́yìn ibrahimiya ibrahimiya tẹ́ ń pẹ́lẹ́ tẹ́ ń pẹ́lẹ́ yìí ó lábùkún nù sọ̀dájú ibrahimiya tẹ́ yà á lùsùn náà pẹ́lẹ́ yìí àbùkún bẹ́ lára rẹ̀ láti ní bá ń ṣe pẹ́lẹ́ àwùsá ló bá wà wọ́n ti lé lókùn pàtìpẹ́tìpẹ́ yorùbá náà ló fara gba ẹ̀sẹ̀ liberality wà lẹ́ yorùbá ògbó àti yorùbá gbolè ó gbọ̀ lẹ ó gba láì ní kan ṣe ó ní ọlọ́run ní ọlọ́run ní iná ti pàṣẹ ní táwọn àbùmí ní ó ṣe fánàbí ó ní káyọ̀ sọ̀láàtù kásì tẹ̀sílìm ó ibrahim sọ̀láàtù kan ló ní kò ní tẹ̀sílìm òun ó lábùkù tó wà ẹwọ olódò àgbáyé wọn ní bàbá kan ló ní wàásí àgbáyé eléyìí olódò àgbáyé ọ̀rọ̀ dáadáa tẹ́nìkan sọ ó ní oon olódò of Nigeria ó ní ẹni ẹ̀sìn ìrìbí lóòótọ́ tẹ́bí ah, àdìsí ń bẹ nílẹ̀ tó ń yẹjú ọ̀rọ̀ ayé yìí àwọn sábà ní wà ní Muhammad àti wọn bá ṣe máa ń sálámù tó wà nábì lórí inú àmọ́ sọ́gbà sálámù àlẹ́ ayé wà nábì náà ọ̀rọ̀ sọ̀látù wá ṣẹlẹ̀ bó láti wọ́n sọ̀látù fún wa nẹ́bì so déédé ìbéèrè tí wọ́n béèrè mọ́ àlọ́bí fèsì mọ́ tó wá lálábà wọn tó lábùkù ń bẹ̀rẹ̀ sọ̀látù ibrahimiya àmọ́ kò lè gbà wọlé torí pé inú mọ́ bùkọ́rí ń bì àwọn kẹta ń bẹ inú mọ́mù kọ́rí inú rẹ̀ ń bí bẹ́ẹ̀ màá wá lu àdìsí mọ́mù kọ́rí inú rẹ̀ ń bí mi kò yẹ kó ló sọ lúkà mọ́rọ̀ ayé tó mú ní ìsọ̀lẹ̀ mọ́mù kọ́rí lọ́sọ́ ń sàgbá wá kò yẹ kó kírun mọ́ <laughs> tó bá ti bẹ̀ẹ̀ sí ń kírun o tànàkùdọ́ọ̀tì ń bẹnu ọ̀rọ̀ yẹn contradictions ń bẹnu ọ̀rọ̀ yẹn ajá wípé ẹgbà àwọn kan wọlé náà àdìsí mọ́mù kọ́rí ẹtakọ àwọn kan tó dé pé kò sí déédéé ìfẹ́ inú ìtẹ́ ìfẹ́ ìdálẹ́ ayé rú فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله pọ́pọ́sì míì tó tó fi máa ń ṣe lọ́sọmọ́ntẹ̀lẹ́ mùtàṣàbíháàtì ó láwọn sáàfẹ́ mọ̀ túnmọ̀ mùtàṣàbíháàtì náà lẹ́yìn ìwá fìtì náà asáàfẹ́ mọ̀ ìtumọ̀ rẹ̀ ní tí ó lábáyé mọ̀ rẹ̀ yẹn yóò mọ̀ sí táyé tó ga nímọ̀ kò sí tó burú ká wá ká ní mọ̀ bá ti túmọ̀ ọ̀rọ̀ náà àtàwíl ó mọ túmọ̀ tafsir àtàwíl ó mọ túmọ̀ kí ni tafsir ẹ wo hadith náà Bukhari tí yóò gbà wá tánàbí sáàdọ̀ àfọ́n abdullahi ibn Abbas wọn Allahumma faqihu fi din wa allimhu àtàwíl ay wa allimhu tafsir al-Qur'an ṣùgbọ́n ní ìyẹn ní ìmọ̀ ilmu ta'wil kìí sí tó kù sí kìí sí bí ó nímọ̀ kọ̀kọ̀ ìtumọ̀ Qur'an náà àmọ́ wọ́n ti gọ́ àtàwílì ti àwọn eléyìí ìmáàmà tahrif al-kalimi an mawadi'ihi ìyítùmọ̀ ayà náà bá padà kú níbi èrògbà ìtọ́nà ọba sọ kalẹ̀ fún ìtumọ̀ ta'wil lọ́dọ̀ tàwọn eléyìí tahrif ni wọ́n ṣe ìṣesí yìí sì rẹ̀ ìṣesí àwọn yẹ̀húdí ni ìṣesí àwọn yẹ̀húdí ni kìí ṣe sí àwọn mùsùlùmí ọlọ́run sọ àyà jẹ́jẹ́ tó sì ní ìtumọ̀ rẹ̀ tó clear kí ọ wá lọ́tùmọ̀ rẹ̀ lọ́rùn síbò mi àpẹẹrẹ rẹ̀ pọ̀ láwùjọ wa kárín nílẹ̀ pọ̀ a sọ fún ara wa báyìí àdáhùn táwọn sọ̀rọ̀ nípa pọ́lítíìkì wọ́n ní gbogbo òfin ẹ̀sìn wa pọ́lítíìkì náà ni òṣèlú bí fọ́ orí àwọn ọ̀tọ̀ ń jí wọn tàrífù ni ó ní tìmọ́ mú bá tí mo adé mú bá sọ wípé Allahu Akbar Allahu Akbar tó ń ta mùsùlùmí ó ní fìdí àṣà inú òṣèlú náà ni ó ní tìmọ́ mú bá ń sọ fáwọn èrò ẹ̀yìn wípé sáwù òṣèlú fàkùn sáwù òṣèlú fàkùn ó ní wọ́n fi sí àṣà olóṣèlú náà ni so ajẹ́jẹ́ àyà jànábà àyà tọ̀hárọ̀ àyà zakati òṣèlú náà òfin ẹ̀sìn tọ́lọ̀ ní a ṣe lórí ẹni tó bá kú bá ṣe kírun sílá bá ṣe wẹ̀ bá ṣe sí politics náà lẹ́yìn tí fẹ́ẹ́ ló bá ti gbọ́kàn èèyàn gbogbo tọ́lọ̀ ògbà lérò nípa àyà kùránì yóò mọ̀ tú síbẹ̀ àbẹ́ ìráwọn hàn ayé àkọ́tọ́lọ́ má ti sọ̀rọ̀ kan tí ogbónú yẹn fẹ́ jọ bí okùn àdúgbò kan tọ́sí ìbẹ́nu àdúgbò yẹn wọ́n sì náwọn ará àdúgbò náà kan bá wú ara wọn ní bẹ ní ní bẹ ní ọjà kan bàdàn tọ́sí ń àǹkárá ló ní ìsọwọ́ bí àwọn àǹfààní Yorùbá ṣe ń wábìlú Ọlọ́run ó lè ju báwọn kìí ṣe ń wábìlú Ọlọ́run lọ ṣé Ọlọ́run dákọ aṣọ àǹkárá inú fún wa owó náà sì ní kìí báwọn náà mọ̀ kọ́lá inú Abdullahi atani alkitab alájà Abdullahi Ọlọ́run dákọ nínú ayà yìí ẹwà mórí alájà Abdullahi Ọlọ́run dákọ yìí bàbá náà mọ́ ọ́n ló ń dáko èmi Abdullahi ọlọ́run sọ àyàkalẹ̀ jẹ́jẹ́ lórí ìṣẹ̀lẹ̀ mi èyí lọ lọ́rùn sọ́dọ̀ ẹni tẹ́fẹ́ gbowó lọ́wọ́ rẹ̀ gbogbo rẹ̀ tàhárí fún tí ń túmọ̀ tààwí nínú ayà yìí ní ká jìnà sí ìṣesí àwọn bídíà rẹ̀ òun náà ní í ṣe bàbá tọ̀hún àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ gbogbo nùsùsù tó wá lórí kẹ́límà fùsùkù àbí fúlùmù wọ́n ń tu sábẹ́ kúfùrù ni àti ṣíríkì wọ́n mọ̀ gbé lórí ẹ̀yìn àwọn òfin ní pín fídíà láyéláyé kálíkì àmì èdè wọn ò lè pín fídíà o wọn sì lè pín kúfùrù kúfùrù ọ̀dọ̀ kúfùrù náà kí ní fà ìmọ̀ fẹ́ gbẹ̀jú láti máa léèyàn tún tí ò yẹ kéèyàn tún kódà bó tó kó ti yẹjú lọ́dọ̀ àwọn kálàsì ọlọ́wà ni wà ma ya'lam ta'wilahu illa Allah kò sẹ́ni tó mọ pàápín ìtumọ̀ Qur'an àyàfọ́ náà ọba tó sọ̀rọ̀ kalẹ̀ sọ̀rọ̀ àtàmọ́lọ́dọ̀ àwọn àfà wọ́n ni wá fún níbi eléyìí wà ma ya'lamu ní Qur'an tí wọ́n bá píríǹtì bẹ́ẹ̀ kẹ́ẹ̀rí àpẹẹrẹ pé dẹnu ló níbi lẹ́yìn ẹ̀ wọ̀rọ̀ sí kúrò fìlẹ̀ ìlú àwọn afáàmì sí máa ń ké ní jẹ́ wípé wọ́n jàmíjèjì papọ̀ ní wà máa yọ àlámùta wíìlàhú ìlàláhù wọ̀rọ̀ sí kúrò fìlẹ̀ ìlú asárù kan wá tí wọ́n ní abúlábílá àbá sì sọ wípé bẹ́yàn bá kà bẹ́ẹ̀ wípé àwọn kan náà sì lè mọ ìtàṣàbẹ̀ àti nínú àwọn ẹ̀dá tọ́nà wọn bá bá bùn pé wà rọ̀ ṣùgbọ́n ẹ̀fẹ̀ nínú tọ́nà ọba rí fáà sí anàmínú hùn ó mọ̀ ti ẹ̀gbá sábùn yẹn wọ́lọ́dọ̀ abdullahi bin wípé wọ́n ń mọ́ra wípé àwọn náà jẹ́ kẹ́ àwọn àrọ̀ ṣùgbọ́n kú ọlọ́run tó ń sọ wípé ogurú àwọn àyà ti báyìí báyìí báyìí báyìí ọlọ́run ló mọ tó gbà lérò pẹ̀lú ẹ̀ ajá sí pé táwọn náà bá tẹ̀ mọ́ mùtàṣàbíyá ó lójú táwọn náà mọ̀ nínú ẹ̀ ìyẹn ó sì mọ̀ bẹ lábẹ́ wípé gbígbà àdúrà nábì tọ́lọ̀ gbà wọn lórí kí wọ́n á ní in tó ka àwọn àǹfààní bí eléyìí kí ni pòsíṣìn àwa tá a jọ ọmọ tó sí wọn kí ni pòsíṣìn àwa tá a jẹ́ mùsùlùmí tá à ń tẹ̀lé wọn warrasikhuna fil ilmi yaquluna amanna bihi kullun min indi rabbina tó kàn wá nìyẹn àwọn tí wọ́n fẹsẹ̀ wálẹ̀ tí wọ́n fẹsẹ̀ rinlẹ̀ nínú mímọ̀ wọ́n mọ̀ sọ wípé amanna bihi àti mutashabihat àti muhkamat gbogbo ẹ̀ láti kí ni agbákùnrin àlè fihi yẹn bil kitab kullu min ilmi rabbina gbogbo rẹ̀ pátá ọ̀dọ̀ olúwa wa ló ti wá ẹ bọ́rọ̀ ni ó mọ̀ túnmọ̀ rẹ̀ lóòtọ́ sùnú òye rẹ̀ yí ọtọ́ kullu ni kó mọ́ wá tútùkútù ara wọ́n tutù kútù náà rọ̀ lọ́wọ́ torí kò lè ní àtibọ̀tán rí kullu min inda rabbina àti mutashabihat àti muhkamat gbogbo rẹ̀ ọ̀dọ̀ ọlọ́run ọba wa ló ti wá wa ma yazakkaru illa ulul albab kò sẹ́n tí ó lè bà wá sí tí ó lè rántí ilé ìláyé àfàwọn bá bù ní làákàyè náà àwọn tọ́nà bá bùn lóye tó bùn lọ́gbọ́n tó bùn ní àròjinlẹ̀ tí ń jẹ́ bàbá òye wọ́n bá sàlàyé ọ̀rọ̀ náà bá fún wọn kò ní tako làákàyè wọn kò ní tako làákàyè wọn ẹni tọ́rọ̀ náà máa ń tako làákàyè rẹ̀ lọ́dẹ̀ ẹ máa wà ah! wọ́n á ní fàmáhásọ́lá mẹ́lìkà èèyàn bá wọ sọ gẹ́gẹ́ bí ọkùnrin tó bá ti sọ kalẹ̀ kó lójú kókósẹ̀ méjèèjì nínú náà ni sásọ ní ó wọ náà ni àbíyàn ní ó wọ náà ọ̀rọ̀ yẹn takú làkàyìrà wọn lẹ́yìn ìṣẹ́bọ kò dẹ̀ ṣe kúfúrú ẹ wá ní bàmásà ní tàbí ni ó sì wá wọná torí kóṣòkòṣò rẹ̀ ń wọlẹ̀ ọ̀rọ̀ yẹn takú làkàyìrà ọlọ́run bùn lọ́rọ̀ ó ná fún gbogbo èèyàn ó fi ń sàánú gbogbo mẹ̀kúnnù ó tún ná láfíríkà wà bíbà ẹ̀wà nítorí wípé ànábì ní mọ̀nkọ́lá la ilaha illallah aljanna pẹ̀lú tó bá sọ pé la ilaha illallah aljanna àmẹ́ni tí ò bá rí sọ yóò wọ̀ náà ẹni tó wá lówó náà tó ní sọ gbogbo rẹ̀ sàánú ṣé ó bá làyà ìbíkà ní yóò wọ̀ náà ṣe bí géèjì wà wọ̀ náà ṣe pé atúnjọ láì láfíríkà ń bí géèjì wà wọ̀ náà yóò sì wọ̀ náà onísùnà ni tó sọ ilé rẹ̀ tí o ti kàn bàjẹ́ mẹ́rin mi lára dé kí ló ń kí ni tí kí ni ìjó súnà rẹ̀ gan kí ló ń kí ló ń túmọ̀ sí gbogbo àwọn fáírọ́sìsì wọ̀nyí ìbúlẹ̀ ti ń kó orí òfin lásán ànábìsẹ̀lẹ̀ máa ń sọ fún alẹ́ wípé kó mọ́ fẹ́ lómi lórí Fatima àbí jùlọ yóò jọ Fatima ni kó fẹ́ lómi àmọ́ òun lè gbà kó ṣe irú kí la fẹ́ ń pè yẹn ti kí gbogbo àwọn afá ti ní ó ti ní ìdáhùn sí gbogbo àwọn kàtìkàtì tẹ̀ lé ni àmọ́ sì fún sàlàyé ẹ̀ fún yín tó so anyway ẹ̀yin làfà náà but ah, kò bá làkàyè ti wa mọ́ kí sẹ́bí làkàyè kó kọ̀ọ̀kan látọwọ́ òsì ní títí ẹ làkàyè kó kọ̀ọ̀kan látọwọ́ òsì làkàyè geography <laughs> làkàyè bẹ́sẹ̀ kówó òlú mi ṣe bó ní títí ẹ sẹ́làkàyè ẹ̀sìn gbogbo ọlọ́run bá fún làkáyè tó lálàáfíà tó má sára yóò fẹ̀sì kalẹ̀ fún ilẹ̀ ah kódà tí èsì mùsùlùmí fẹ́ẹ̀rẹ́ èsì mùsùlùmí ẹ̀rí táwọn kiri yọ́dọ̀ ti wọ́n bí ní ìlú wọn bí tẹbá sún sùn mẹ́lòmínú wọn sọ wípé gbogbo nǹkan ẹ̀tẹ́yìn mùsùlùmí ṣe èyí tó gun àwọn gbùn ìlànà ọ̀hún bẹ́ẹ̀ sí ṣòkù sí yín tó tó kùn yín bá ti kú ẹ̀ gbé lọ sínú ìyín ẹ lọ sí mẹ́rin ẹ jẹ́ kí láyé gan hàn sí yàn pé láyé jẹ́ kankan ó bá làákàyè wọn mú

lẹ́nu wípé bí tó bá ti yẹ ká bá ọgbọ́n tàbá bá gbọ́n bẹ́ẹ̀ mọ́ ń da làkàyè láàmú ni ìṣòro dáwọ́ làkàyè wa láàmú torí pé ìpìlẹ̀ ń ti ń jọ́gbọ́n ìmọ̀ ni tí ó bá ti sí mọ̀ ńlẹ̀ gbogbo ìwà amùsùà ìwà agọ̀ ní ìmọ̀ bá lọ́wọ́ tí ó bá ti nímọ̀ wàmá yazakaru illa ulul albab láti sọ fúnra wa lẹ́ẹ̀kan wípé bí kùránù ti jẹ́ hìdáyà dọ̀lá ẹ̀rí pé tọ́lọ́run sàlàyé níbi tí àyè gbà wá ma nípa ọ̀rọ̀ mutashabihat ọ̀rọ̀ muhammadun bí ìgbà tí ó parí rẹ̀ ó ní wà máa rẹ zakaru ìlà tí ọlọ́run pé a ti èrè dásọ́rọ̀ kò pé a gọ̀ kò pé dásófin ẹ̀sìn kódà kò ní ó gbọ́ tó dára káyì rẹ̀ láàmú ni ẹni kò lè gbọ́ yé torí pé ogọ̀ lọ́mọ́ sí gbogbo ogọ̀ ni ẹnu bá ń sùn ebi ẹ̀yìn méjì lẹ́jọ sùn ẹ sì máa lálàá ọ̀tọ̀ọ̀tọ̀ ẹni yìí sùn ó ní wọ́n jù ú lókùn wọ́n sì kó gbogbo ìyà fún un ẹni kejì náà sùn ó ní ìfàtí mo lọ múra náà wẹ̀ lójú oorun ó bá ọba amaka àjọ ṣe tọ́ọ̀rù dúkùn bẹ́ẹ̀ mo tún lọ sí amẹ́ríkà ìfàtí mo gbádùn gan o ẹ̀sìn jọ jí mò ń kara mọ́ wípé ìgbà tí wọ́n lẹ̀mí tán dì mí lókùn mò ń ké mo ní kó wá gbàmí náà dájọ́ ní àìmí rí ẹni ìgbà tó ń sọ yìí mọ́kàlẹ̀ níwọ̀n lẹ́mí ìṣe tàwáfù tèyí náà pàtó lẹ́kọ̀ọ́ fún ọ wípé ìṣẹ̀mínú sáré ń bẹ ìyá ń bẹ ìkẹ́ ń bẹ ṣe yìí náà tó sani gbúrú àwọn nǹkan yẹn indoctrination lásán ní indoctrination ọlọ́pàá sọ pé wà máa yà zákàrú gbogbo tó bá wù kí àti èrè wí kọ́mùgọ̀ wí ọlọ́run ní sàmọ́ bá jẹ́ lọ àwọn tí mo ní bá sọ̀rọ̀ <laughs> àwọn tí rí wọn pé tí wọ́n mọ tí wọ́n ṣe nínú ẹ̀sìn tẹ́ bá ti bú kalẹ̀ fún wọn báyìí tó ń tíkà ìkéwu wọn làákàyè wọn ò ronú lé lórí wọn sì gbà wọlé torí pé èso tí ìtọ́ sínú làákàyè yẹn gbogbo ẹni tọ́nà bá ti wípé ọlọ́run bùn lóye tó bùn làákàyè tó pẹ̀lú súnà tí ó gba sọ́run gba sí bí kìnnìkan kìnnìkan kó bẹ̀rù ọlọ́run o àìmọ́ rí bẹ́ẹ̀ yóò padà kó sáwọn tọ́nà sọ wípé fàámà lẹ́rí nà fi kùlórí zaygun fàyà tàbí ọ̀nà máa tàṣà bà nínú ìbùsọ̀kọ̀ àìsíkì ọlọ́mọsá ìfọ̀n yẹn làkàyè tí ó lè bá òfin rẹ̀ ṣe déédéé la ilaha illallah subhanaka wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk jẹ́mi lára ẹ̀bà ẹ̀rọ ẹ̀bà ẹ̀rọ hmm.